fọ́lọ̀ òun náà ti bẹ̀rẹ̀ sí gbọ́ àwọn nǹkan pàṣẹ ọkọ̀ ọmọ lórí ọ̀rẹ́ ó di ah lòun náà ti ń yarí pọ̀ méjèèjì náà ni ó wà papọ̀ bó la ṣe mọ̀ anábì sallallahu alaihi wasallam ó ní inna Allaha lam yanzil da'a illa anzala ma'ahu lam yanzil da'a illa anzala ma'ahu shifa'a kò sí ẹni àìsàn kankan tọ́lọ́run bá sọ̀kalẹ̀ àti kó sọ ìwòsàn papọ̀ mọ́ alimahu man alima wa jahilahu man jahila ẹni tó máa ń máa ẹni tí ó sì máa ma ìtumọ̀ ní pé ìjì tí dọ́kítọ̀ ò bá mọ̀ ọlọ́ọ̀lẹ́ mú lé máa nǹkan tó gba ewé ni oṣù tó ń nọ́ọ̀sì mi pé àmọ́ tẹ̀ ọlọ́run fún gbùrẹ́lẹ̀ tí ó bá ara mú gan so a máa kọ́ tá àjọ ń ṣe tẹ́gbọ́ ṣé ẹ̀rọ akọ̀ ńsìn kò sì mọ́ láàrin àwọn dọ́kítọ̀ nìkan láàrin gbogbo àná ṣe ẹ̀rọ tẹ́nìkan bá ti bẹ tó ń bá ti lo ìgbésí ayé rẹ̀ fún nǹkan kì í fẹ́ gbà kan ní solution ọ̀dọ̀ ẹlòmíì ni ó ti wá tó lówó ọdún tó ń lọ bẹ́ẹ̀ kì í fẹ́ ẹ̀rọ ẹgbẹ́ pé òun pòfẹ́sọ̀ bọ́ ọdún kẹ́kẹ́ kan náà sábà pé ẹnìkan lọ́gbẹ́ ẹ̀wá tí ó lè tìkí sáyẹ́nsì tẹ nàìjíríà lè bá fẹ́ ní mi ti wò nǹkan báyìí ní nọ́nà yàrá ẹ̀ lẹ́sà tí ìwọ́n tó wá jẹ́ sáà ló bẹ̀rọ̀ solution tí ń ṣẹlẹ̀ nu rivalry ni láàrin àwọn tó so méjèèjì ni ṣùgbọ́n àwọn onírukia náà ìlú kó sọ wípé torí pé bóyá àwọn àwọn mọ̀ nílẹ̀ lágbáwá nílùú Saudi àwọn àwọn àgbẹ̀ tí wọ́n ní dòktórà in fact PhD in akida ẹ̀ tọ̀ bọ̀ wọ́n ṣe dúkìá rẹ̀ kún yàtọ̀ tó wọ́n wọ́n tó wá máa ń pa modern medicine ẹ̀ a good example kan tí mo lè fín fún yín bàbá tó ṣe kọ́nà kò ṣe dára fún bàbá náà Dr. Sadhan yàtọ̀ bàbá yìí òun àwọn onídòktórà akida wọ́n máa ń ṣe dúkìá náà wọ́n wá ní wọ́n wá fẹ́ lo hadith anabi sallallahu alaihi tó yẹ pé àwọn tó ṣe mẹ́sìn àwọn tí ò rí lò bọ̀dà tó ń fọwọ́ tí àkọ́kọ́ ìgbà gbọ́dọ̀ wọ́n àwọn èlò. hadith amir bọ́nà rọ̀bí uh, amir àti uh, amir àti àwọn méjèèjì sábẹ́ ni wọ́n wọ́n jáde hadith náà malẹ̀ wọ́n wá amir wa bí eh, ọ̀kan ni wọ́n wá kàbí kí ẹ̀kan ta sọ kó ẹnìkejì wá rí upper part skin ẹ̀hẹ̀n nígbà tó wá rí sẹ́wọ̀n kí ẹ̀wọ̀n gba skin ló dáa tó báyìí wọ́n ní ma ra'aytuka al-yawma wala jilda mukhabba'a àfi àà ah, ah, èmi àwọn ẹ̀sìn yìí kọ́dà sí ọ̀rọ̀ ọ̀rọ̀ kí ẹ̀dá àwọn ọ̀dọ̀ fresh tó báyìí ó wí bẹ́ẹ̀ bó ṣe sọ́ dé ẹni tí wọ́n bá ṣubú sáà ló ṣubú ah, kí ló dé òun náà kí ló ṣẹlẹ̀ wọ́n rọ́ṣẹ̀ lọ́dà náà sọ̀sọ̀lá nígbà tó rà tàbí àníbì ní àà àníbì ní altatahimuna bihi altatahimuna ahada sẹ́ẹ̀tọ̀ sẹ́ẹ̀tẹ̀ nìkan kan wọ́n ni amir làwọn sọ̀sọ̀ dàbí ta ló wà pẹ̀lú ẹ ní tó ṣẹlẹ̀ ní pé ṣẹ́rẹ́ nìyẹn kí ló jájẹ́ kò jẹ́ nǹkan bọ̀tẹ́rí ọ̀rọ̀ tó sọ jáde yẹn ó jẹ́ sábàbí aburú torí pé ó wà so amazed pẹ̀lú skin rẹ̀ but nǹkan tó wà fẹ́ antibiotic kò sí sí oníbẹ̀ nǹkan jọ lójú bóyá ìṣe ọ̀nà ọlọ́run wá ló sáàbí wá fi àfẹ́kẹ̀ nìyí bíi pé yẹn náà rẹ̀ nìkan ìyẹn ọmọ tó fáìn kẹfẹ́ ah, ah ọmọ ọlọ́run náà ó lè àfẹ́kẹ̀ òun náà lápẹ́ ní àìnù àìnù tá à ń sọ fúlàní náà sọ fún àtúntọ̀ tẹ́nìkọ̀ọ̀kan ìdára àdókòmí àkéhìmá ìjẹ́bó wà lè yẹ́dẹ́ òlọ́run bìlbáraka ẹni tó bá ti rí lára ọmọ ìyá rẹ̀ tó wù kó sàgbé barakallahu fi ká máa ká sọ di àádà wa dáadáa bá bá ti rí nǹkan tó dà ẹnìkan gbé mọ́tò kó kọjá ni tí mọ́tò wù wá ah, barakallahu fi hà dàbára ọmọ èèyàn náà tọmọ èèyàn ti ká ah, ọmọ yìí kẹrẹ dúró dáadáa ìgbà barakallahu fi ẹ́ bàbá rí kọ́mọ̀ ọlọ́ba sórí kan náà fẹ́nìkan kan pé ah lọ́wọ́já lọ́wọ́ bí wọ́n aburú tó lè ṣẹlẹ̀ níbi feelings tó ní anábì sọ̀sọ́ àwọn tí ẹ suspect anybody wọ́n dá lábájára àwọn suspect anábì wa ní ok ẹ pè wá wọ́n wá pè anábì wa ní kó fọ ọwẹ́ kó fa apá ẹ̀ kó ṣe àlọ́ aládẹ kó fọnú ibi bàtẹ́ nígbà tán fọ wọ́n wá dà lù sahad ìsàlù sì dìde tọ́ náà hadith yìí àáfà tí mo sọ yìí bí ìta àwọn ọmọ sáyẹ́nsì wọ́n máa kéèdà wọ́n máa rókíà wọ́n máa gbogbo ẹ̀ àwọn wa ní gbèsè náà lè fẹ́ṣálẹ̀ pé pé tí ẹni ìbámu fẹ́ rẹ̀ kò ní rí wọ́n wá bóun ti wá lò anytime táwọn èèyàn bá ti wá dọ́dọ̀ ẹ̀ tó máa ló bá ní kéésì kan òun náà rò pé ṣé ẹ lè pé wọ́n wà sọ́fẹ́ nìyẹn gangan pé sọ́wọ́n rántí pé sí báàkì tó ṣẹlẹ̀ before kìkìrì tó ṣẹlẹ̀ medical record tí dókítà náà tẹ̀sí medical history tó tẹ̀sí náà nìyẹn. because o fẹ́ ní ìsìn ìsìn ìsìn ìsìn ọ̀hún tó tẹ̀sí náà wọ́n tẹ̀sí fún ọ̀hún. ẹ wò títà àwọn ọ̀hún mẹ́sì ń lò àwọn tó fẹ́ fún ọ̀hún ó sì wọ́n fún ọ̀hún fún ọ̀hún fún ọ̀hún. because ẹni sáyẹnsì ọ̀dọ̀ fi ń tẹ̀lé nígbà tó ń bọ̀ wọ́n ní ìsìn ìsìn àkùnrin oníwàlẹ̀ yóò ṣé ẹni olùwàásù àdìsẹ́nìkẹ́ni wọn fẹ́ẹ́ wọn wá sí ìgbẹ́sì tó sara bìfọ́ kí n tó ṣẹlẹ̀ àdìsẹ́nì tó sara lẹ́yìn. ìgbà tí ṣẹ́ẹ̀kì ìmọ̀ wa ń ṣe àwọn kan wá ń pariwo káàkiri pé oníbídà ní ṣẹ́ẹ̀kì yìí ó ṣe tàkìyáàlì ẹ̀wọ́n sọ tàkìyéèlì ṣùgbọ́n òun dá ẹ̀mọ̀ báwọn àwọn yẹn ti bẹ̀rẹ̀ bí wọ́n náà dáná ìdí pẹ́ wọ́n sábà máa pariwo òtì káàkiri àwọn tí wọ́n ní kàn ṣe o ẹni bọ̀dù tó bá ti bá wọn apá lọ́dọ̀ àwọn àwọn ọkọ̀ báwọn ọmọ àbíkẹ́ òfẹ́ báyìí wọn àwọn àwọn fáfúlà ṣùkà tí òfin bẹ́ẹ̀ ní àbá iṣẹ́ ìtàn àgbà òun àwọn ọkọ̀ tó fẹ́ kọ́ńtìrẹ́tì ó fẹ́ ba nǹkan mọ̀ láyà sí. tàkìlì ń rí pé àwọn kan bẹ táyà náà ṣerú kí àtúpá àwọn náà gbàgbọ́ yìí dáadáa dáhùn ṣe pé wọ́n ní tẹ́nì ẹ̀bá tí ẹni tó bá fẹ́ ṣerú kí àtúpá tiwa wọ́n máa ka àwọn nǹkan tán ká wọ́n à ní kó mọ ìmájí ẹ̀gbọ́n kọmọ imagine ìbáyàn tó bá rí ìyẹn tàhíyèl táwọn àpapọ̀ ah, eléyìn ò ní bẹ́sí àmọ́kọ́tọ́ ìpá ìfẹ́ sẹ́rí tẹ̀kítọ̀ sí ọmọ ọmọ sí àwọn kan mọ́mọ́ wọn wá lé tẹ̀pọ̀ wọn ní ìlú tàhíyèl ní ah, gbọ́jù yẹn lọ <laughs> dòkítọ́rù ni mi dòkítọ́rù àkítà mi tó bẹ́ẹ̀ bá mọ́ ọ sọ àmọ́ wọn pa kí là bàbá yóò wà bẹ́ẹ̀ pé ṣé ẹ lè rántí incident kan tó ṣẹlẹ̀ níjọ́ tó wà lókè ní ìdáadáa tẹ bá rí bó ṣe fọ́ọ̀mù ẹnìkan wá wá wọn ẹnìyẹn wọn find out pé wọ́n sọ fún àfàyè náà o wọ́n fàdà pé ìfun rẹ̀ ó kọ́ ẹ̀ hmm? à ń pè kíní yìí níbi anatomy medicine à ń pè ní fulvus fulvus intestinal recoiling wọ́n mọ̀ pé ní fulvus náà ipe nísìn tó bá ní hmm? so yóò bí kàrìpé nísìn ìfúnyàn ẹ̀kọ́ báyìí yóò wà lọ yóò lọ ẹ̀gbọ́n sẹ̀yìn láti fi wọ́n ọ̀nkọ́ ilẹ̀ padà ẹni yẹn ti ìfún rẹ̀ ti lọ báyẹn wọ́n ti lọ ṣe test lọ sí pé wọ́n fara pé nǹkan ìlà wọ́n ṣe surgery wọ́n ṣe tán kó jọ̀sẹ̀ méjì ló tún lọ padà wọ́n tún lọ wọ́n tún ṣe surgery ó tún lọ làwọn dókítà ní táwọn bá fi ṣe yóò já pé kò sí ọmọ àwọn lè ṣe eléyìí ni wọ́n fi dọ́dọ̀ àfà yìí gbàtà dọ́dọ̀ àfà àfà ni kò ń wo kí ni medical test ṣe ń ṣe ẹ̀hẹ́n medical test orúkọ ah, ok wọ́n ti ṣe sọ́jú ìtọ́ ìkànṣọ́ ni wọ́n ti ṣe ọ̀dà so wọ́n rántí incident kankan tó ṣẹlẹ̀ before nǹkan tó ṣe ọ̀yọ́ kọ́ ẹ̀ ṣe ń sọ àwọn ọ̀rọ̀ tó ọ̀rọ̀ kàkúrú bọ̀ tí wọ́n ń wọ́n rẹ̀ òun ló fi ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn dára bí kí ní ẹ̀kú eh, kwamọ́ èmi àtọ̀rẹ́ mi náà ní kọ́pọ̀ rẹ̀ wá ọ̀rẹ́ rẹ̀ ibọ́ lọ́wọ́ ní jẹ́rẹ̀ kí ní ìjẹ́rẹ̀ ní à ah, ókè ọ̀kadà náà àwọn àwọn tásà àwọn fún wà límà gbogbo wọn kẹsí àwò tẹbá lè fẹ́ lágbàwá tẹbá bá àwọn tí wọ́n ń ṣe ti wọn à ah, ó tó lọ́tọ̀ àwọn ògbé èwé rọra ẹ ewé tí wọ́n ti kọ́ọ̀tì rárá ẹran ti ní ẹ̀rọ kankan yìí

wọ́ọ̀dù tó sọ nìyẹn wọ́ọ̀dù yẹn ló sọ pé ìwọ́sà ń lọ dáhùn ìbílẹ̀ ìmọ̀jẹ́ pé ah, ìwọ́sà ń lọ dáhùn nígbà ń gbẹ̀rẹ̀ ń gbẹ̀rẹ̀ ìwọ́sà gbẹ̀rẹ̀ wà fún ìwọ́rọ̀ bó ṣe sọ wọ́n kú ń bẹ̀ tán ní ń kọ́ ń gbà ń lọ ń ìgbà táfà yẹn wá ti gbọ́ yẹn àfà yẹn wá gbé kọ́ọ̀rẹ́ rẹ̀ yẹn kó sálù àlà dáná sọ̀rọ̀ àná kó sálù àlà kó fọ òbú pàtì ẹ máa wo síkì àfà yìí níbi hadith bó wọn ti ní ká ṣe wọ́n dà sí ní lára ṣùgbọ́n àfà notice pé n ti ń ṣe ni inú ló wà pé ẹ má dà lára ẹni ó mú tọ̀ kékeré kò sí ìfẹ́ yóò ní sínú àdábì jẹ́ pé because ibi tí ẹ̀ka bá wà lábẹ́ títí náà kí ni ọ̀rẹ́ tó ń bá wà lábẹ́ ọ̀gá pé àti àwọn ọ̀gá wà lábẹ́ ọ̀gá kí ni àwọn ọ̀gá omi tó ń kú bàbá yìí. pẹ̀lú ìdí kí ẹ̀kọ́ ìlú lónìí kò mú ó mú báyìí wọ́n kàn ní kó rẹ́sì nígbà tó tó jẹ́ mẹ́ta ó gbádùn wọn ní ká lọ sí fẹ́ẹ̀sì padà nígbà tó ń sẹ́ẹ̀sì wọn bá pé everything ti náà so àfáàyàn ló wá ń dọkumẹ́ntì ẹ̀sipírẹ́ǹsì rẹ̀ síbi tíra yẹn àwọn kan wá ń gbé káàkiri kọ́lá ọmọ kejì ṣépin báàsì náà wọ́n wá ń sọ fún ṣépin báàsì pé ṣẹ́ wípé àwọn kan tó ń lé ṣé ìfọ̀mọ́ bá bá bá tó tó lé ẹ tó tó lè fún mi. wọ́n ní ẹ̀sùn lọ ní kúròmù èyí ọdún náà bọ̀ tóbi ilé ìlú ti kéwì sọ fún dókítà náà ti ṣe é pé òun mọ méjèèjì ẹ̀yẹ́ dókítà kò sọ́nà kankan ọkọ̀ wù kí làwọn dókítà sọ ẹ̀yìn kí làwọn eléyìí sọ kó ń kálukú náà ká combine ẹ̀ ká combine

wrong one hmm? so collaboration yẹn obodo gbọ́dọ̀ wà nítorí ẹni gbogbo ọ̀rẹ́ islamic ẹgbọ́n àti paracetamol ati panadol islamic medicine gbogbo ẹ̀ gbogbo so kéèyàn sì máa ṣe kọjá nǹkan tí èèyàn bá mọ̀ so wallahu alam sanakallah inshallah eh mm.